kéjì ìjọba kan tiẹ̀ gbé kúfúrú wá òkè ìgbàláyè tí wọ́n wà pẹ́ lè tako orú ìjọba bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá tako májẹ̀mú tó dẹni gbèsè lágbára ẹ̀ kẹ́ má lọ fi ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí ṣòfò gbogbo àwọn nǹkan táwọn èèyàn gbọ́yè rẹ ti ń dá wàhálà alẹ́ ṣe bá riwo táwọn àtàwọn alẹ́kọ̀ọ́lù mùsùlùmí tá a jọ ń bára wá fà tá ń bára wá jà sí rèé táwọn yóò náà sọ wá dọ̀tá táwọn yìí náà sọ wá dé àwọn aláṣejù tẹ́lẹ̀ àwọn yóò náà wọ́n bá dárúkọ wa wúwa yìí fún yín aláṣejù ni wọ́n mọ̀ pè wá fún yín níta jà sí náà nù ṣùgbọ́n láti mọ andrew olórí àlọ́ rè bá wọn àásọ pẹ̀lú wọn ní tòbínúbí àwọn kọ̀wárìjì láti jọ wá látọjú ayé ànẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam ń tá àárín àwọn àtàwọn sàábì òṣègùn rege náà rèé ẹ má fi jàgídíjàgan correct ìjọba àwọn ní hikima tá a fi máa ń correct ìjọba hikima ńlá lùsùnù máa lò lọ láíláí àwọn alùsùnà wà jàmáà tẹ́ sí wíwọ ìlànà alùsùnà ni pé ìjọ tó lórí bá ń ṣàwọn àbàjẹ́ kan ń ni pé àwa wọlé lọ rí bá a Ah, akaramakallah àwọn tó bá súnmọ́ ń pè é súnmọ́ nu o níbi táwọn àtàwọn khawarij àti ìyàtọ̀ ọ̀nù tẹ́yìn mọ́ ń dà wá pọ̀ ẹ̀kẹ́ ìmọ̀ ń da akọ̀ máwọn Boko Haram ibi àti ìyàtọ̀ nù ẹ̀ mọ̀ ń da akọ̀ máwọn Ikhwanul Muslimun ibi àti ìyàtọ̀ nù ọ̀tọ̀ ìlànà wọ̀ òjọra wọn tálùsùn náà bá rí tó lórí ṣàṣìṣe alùsùn náà wà wọlé lórí bó lórí a ìjọba báyìí là ti ń ṣe eléyìí ò tọ́ eléyìí ni nǹkan tó tọ́ bí Islam ti ní àṣírí báyìí ni èyí tẹ́fẹ́ gbé wá yóò dáa ìjọba náà ṣàlàyé fáwọn ó wá ó kù bí bẹ̀rù ọlọ́run ti pé lára rẹ̀ tó bóun náà bí ó bá bẹ̀rù ọlọ́run mọ níwà fi react tó bá déwájú ọlọ́run yóò lọ rí rojọ́ rẹ̀ àáfàá ni kò sọ tiẹ̀ fún un tọ́ bíjọba bá wá gbé ẹ̀ ẹ̀yìn tó bá jẹ́ bọ́ wábi irú halloween báyìí islam gbà wá láyè pé àbíjọba bá gbé wa irú ìjọba bẹ́ẹ̀ ẹ bá lè takò ẹ̀ takò ẹ̀ àmọ́ ṣàgbára ṣe lágbára ẹ̀ ẹ dákun tá ń lágbára àti lóun fẹ́ lọ rí yú àwọn ìjọba tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú o tó gbọ́ àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ló ní àlàyé nínú islam ìjọba àkántì ẹ̀ gbé kúfúrú wá òkè ìgbàláyè tí wọ́n wà pẹ́ lè takoru ìjọba bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá tako májẹ̀mú tó dẹni pé ṣe lágbára ẹ̀ kẹ́ mọ́ lọ fi ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí ṣòfò gbogbo àwọn nǹkan táwọn èèyàn gbọ́yè ìrètí ń dá wàhálà alẹ́ ṣe bá ríwo táwọn àtàwọn alẹ́kọ̀ọ́nù mùsùlùmí tá àjọ ń bára wá fà tá ń bára wá jà sí rèé táwọn yóò náà sọ wá dọ̀tá táwọn yìí náà sọ wá dé àwọn aláṣejù tẹ́lẹ̀ àwọn yóò náà wọ́n bá dárúkọ wa wúwa yìí fún yín aláṣejù ni wọ́n mọ̀ pè wá fún yín ń tàjà sí náà nù so bóun láti mọ andu olórí àánú rí bá wọn à sọ pẹ̀lú wọn ní tòbínúbí àwọn kọ̀wárìjì láti jọ̀ ń wá látọjú ayé ànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ní táàrin àwọn àtàwọn sàbí òṣègùn rege náà rèé ẹ má fi jàgídíjàgan correct ìjọba àwọn ní hikima tá a fi máa ń correct ìjọba hikima lálùsùn ló mọ lò lọ láíláí hikima lálùsùn ló mọ tẹ̀lé lọ láíláí pé ó ní bá a ti máa ń bá àwọn olórí lò tọ́ ṣé bá ti wọ́n máa ń bó lórí lò ní pé tó bá sì bàjẹ́ ká mọ́ sọ̀rọ̀ alùsùn ní sọ yín o bó lórí bá sì bàjẹ́ kan ó sọ̀rọ̀ lórí ẹ̀ bọ́ tí wọ́n ní kán sọ kìí ṣe kán dá wàhálà alẹ́ so yídá yín ṣẹ̀ṣẹ̀ request yìí àwọn tó já àwọn àlùfáà ní Saudi wọ́n ti sọ ń kọ̀rọ̀ wọ́n sọ ń gbangba bó ti yẹ kí wọ́n sọ kìí ṣe bẹ́ẹ̀ yóò ti máa expect kí wọ́n sọ wọ́n ní máa ṣe wọ́n ní máa ṣe protest káàkiri nílùú afẹ́ dà lóru nù torí protest máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àlàáfíà ni nígbà wo bá dà ní tó dópin yóò dogun yóò dọ̀tẹ̀ ẹ̀ mọ ensars nàìjíríà ṣe bí sèlmíyà ni wọ́n pè káwọn kan fẹ́ protest àwọn kan fẹ́ fi ẹ̀hónú hàn ẹ̀ mọ tí ensars dì Lagos State ìmọ̀ bọ́nu wàhálà táwọn ọmọ ọ̀dọ́ dálẹ̀ ní ensars Lagos State ìmọ̀ bọ́ńbẹ̀dẹ̀ ni, sojọba sàwọn ẹbá expect àwọn àfáà Saudi kan wá gbàlú kankan mọ dàlúrú wọn ní dàlúrú àlàyé ni wọn ṣe fúnjọba wọn wọlé tọjọba lẹ́yìn bíjọba ni ò bá wá gbọ́ kó kọ